ikú pabiri abiri ti kú ikú pabiri abiri rọ̀rùn ẹ sá púráùdù tó bá táyé wa o ó tún yàn oyè máyégún ó tún yàn ó dìgbére ẹ̀sà proud yóò fi ààyè sílẹ̀ ní on the seventeen january twenty twenty nítorí oyè mayegun tí ó ń jà sí babaláwo kan tí orúkọ rẹ̀ ń jẹ́ aráyé rọ̀rùn èṣù bèlèké <clears throat> kúkúrú bíi ikú ẹni kú rán pa ni àpáta pààrà àkọ́bí èṣù aka igbákejì elédùnmarè ló sọ bẹ́ẹ̀ nítorí wípé ìyá ewé ti rí ọba fín ó sì di dandan pé ẹni tí ó bá rí ọba fín ni ọba gbọ́dọ̀ pa ní ọjọ́ keje ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o ẹ̀ka alẹ́ Professor Mayegun of Irolabi ló ń kí Evangelist Ogunleja Owódé yankan bíi ọgbẹ́ Anthony Aláṣejù Babajẹ́nrọ́lá ti fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa igúnnugúnbà lórùlé ojú tó lé ojú tó láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà eleven minutes to fifty nine thirty ló lù ní ìlú London níbí ẹ̀yà wá nǹkan lẹ̀ mú ojú láti gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà ṣàrà lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. ọjọ́ Monday tí ó kọjá yìí ni ikú bàbá yèyé ọba Lámídì ọba Adéyẹmí keje ránni sí bí annex promotion Gajibas, àti àwọn event planner bíi mélòó kan fún àṣekágbá òkú ẹni bíi Esa Proud tí gbogbo àwọn ọ̀tá rẹ̀ ń mọ̀ sí Quamad láti látàrí ọ̀rọ̀ ìsítí tí ó bá àwọn ọmọ Yorùbá sọ nítorí ọ̀rọ̀ oyè máyégún tí Ẹsábọ̀dù ti ń jà sí kí ó tó di pé àwọn ẹni ibi pa olóyè Bọ́lá Ìgè ní ìlú Ìbàdàn nítorí ohun gbogbo tí a ò mú wáyé tí a ó sì fi sílẹ̀ ní ọjọ́ tí a bá lọ ìròyìn kùmọ̀kùmọ̀ lẹ̀ ń gbọ́ o ẹ má ṣe hàhàhà mọ́. èyí ló mú kí màmá wa oníkásẹ̀tì ní ìlú Germany gbà láti ta aṣọ àǹkárá aṣọ ẹbí láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan nítorí pé ibi tí a fẹ́ gbin obì sí a dúpẹ́ lọ́wọ́ thank God obì ti wù níbẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní kò ní burúburú kó má ku kànga mọ́ni sorry kò ní burúburú kó má ku ẹnìkan mọ́ni ni mo fẹ́ wí ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ẹ má wulẹ̀ ṣéèkì orí. ìkú Esabod yìí ló mú kí àwọn ọmọ ewé tẹ ọkọ̀ létí ó di ìlú Ọ̀yọ́ láti lọ gbé òkú Mayegun ehm, Muhammad Enujawaya of Facebook wá sí ìlú London. Hmm, ẹ kú bá wa dárò o lára àwọn olórin tí wọ́n gbà láti kọrin lọ́fẹ̀ẹ́ rèé o Alhaji Wasiu Ayinde pa one Mayegun tuntun naira marley badoo wizkid salawa àgbẹ̀ní àti àwọn tí wọn kò fẹ́ kí ìròyìn kúmọkùmọ dárúkọ àwọn. Hmm. ní kété tí Esabod ti gbọ́ pé ọjọ́ òkú ọ̀hún ti pé ní ọ̀dì twenty oṣù yìí ni ó ti tọ èṣù ọ̀dàrà tí ó ń gba ewé àtegbò lọ́wọ́ rẹ̀ lọ ẹ orin tí Esabod kọ pẹ̀lú ìgbéraga. E ó ní egbére ìnàkí pọ̀ nílùú wa egbére ìnàkí pọ̀ lágbègbè yìí fàṣọlá òde pàṣẹ fún gbogbo ìbàdàn wọn torí wọn rà bọ pàwùpàwù egbére ìnàkí pọ̀ nílùú wa ó lóun ò ní kúkúkú kan àfi kóun yẹ o èmi mọ̀ sí yẹn o ẹni tó bá ti bú ọba tí ẹ bá nìyẹn o tó ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ẹ ṣe bí ẹ ti ṣe lanu sílẹ̀ bí àmukù ọsàn tí ẹ ń gbọ́ ìròyìn kúmọkùmọ náà tó o lè má jẹ́ ìyín ni a ó rí dé ní ti ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí <laughs> mọ́rẹ̀mí àgbáyé ọmọlọ́lá adégòkè òun ló kọ ìròyìn nígbà tí màmá wa oníkẹ́sẹ̀tì nílùú germany tó tu ní èdè yorùbá sí ti agẹ́nẹ́bodè èmi ọmọ yín olórí bí ìlú ègùn yẹn kan bí ọgbẹ́ ògúnlẹ́jà òwúdẹ̀ ni mo kà á flatly sí etí ìwòran yín gbogbo wa ni kí ẹ mú o tó ìyókù tó di ní ẹjọ́ mẹ́jọ ṣùgbọ́n kí a tó máa lọ bí ẹ bá ṣe òkú ẹsà proud ní ọjọ́ méje tó ń bọ̀ ẹ má ṣàìgbé oúnjẹ fún mi torí wípé èmi náà ra àǹkárá ó sì di dandan kí gbogbo kúrò ìròyìn kùmọ̀kùmọ̀ kí wọ́n jẹ sẹ̀mó ká tó máa lọ ṣé ò gbàgbé pé ní ìlú Peckham ẹ kú ìbánidárò ti angel bread ní ilé iṣẹ́ wa tí àwọn ọ̀tá fọwọ́ bà ṣùgbọ́n ilé ọba tó jó ẹwà ló bùkún ní báyìí ilé iṣẹ́ angel bread àti bàbá ẹlẹ́wà àgàn àti bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní pẹrẹwu títà rírà ti ń lọ ṣé ò gbàgbé pé system náà ló ń ṣe owó fún wa ní ìlúkìlú ẹ má gbàgbé dáná dẹ màmá wa lólàkà láwọn làwà níbẹ̀ dìbí ògúnfe tó sanra àti àwọn ohun amáyédẹrùn tí ẹ lè jẹ níbẹ̀ ìròyìn kúmọkùmọ ń tẹ̀síwájú ẹ subscribe ẹ share kí ẹ dẹ̀ comment bí ẹ bá ṣe fẹ́ tó a ó máa lọ lónìí a ó padà wá ní ọjọ́ mẹ́jọ ó wu ni kí a pàjá ní musin àwọn kàlàbá ni kò jẹ́ o a ó tún máa ríra bíbọ̀ jésù kò bá ìdè ẹ ṣé o.